bisimilahi rahmani rahim kula allah hadu allah samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bisimilahi kula allah fún fadilatu sheik alimam alibusoiri ọ̀nàgún bisimilahi rahmani rahim kula allah hadu allah samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad akí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run tọ́pìkì wa tó ní àǹfààní ta fẹ́ kọ́ra wa òun náà ni a fẹ́ kọ́ra wa ní oògùn hypertension tàbí stroke òun àti stroke hypertension and stroke yà yeah. la fẹ́ kọ́ra wa ẹ̀rí eh, àmọ́ síwájú ká tó kọ́ wa ní méjèèjì tó ráwọn èèyàn míì nínú ẹ̀kọ́ hypertension ó padà máa ń lead sí stroke so ẹni tó bá wà lórí tó ẹ̀pa hypertension lóyìn ní tí ò ti di stroke so oògùn tó lè máa lò àwọn ẹran àgbo tó lè máa lò a máa kọ yín sìn ẹni tó ti wá ní stroke àgbo tó lè máa lò nǹkan tó lè máa lò a máa ṣàlàyé ẹ̀ fún yín sìn àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé síwájú ká tó kọ́ra wa ní nǹkankan a máa kọ́kọ́ ń polówó product wa náà ẹ ti understand a dẹ̀ máa sọ̀rọ̀ lórí donation fún àwọn ọmọ òrukàn àti fún ìlọsíwájú Islam láti Global Dahiratu Dhikrlahi Islamic Organization so now fún gbogbo ẹni tí ó bá ní any àìsàn èyíkéyìí tó wù nínú àìsàn kó máa dàyàn láàmú try kó get all in one a sọ fún yín kò tí ì dé nàìjíríà but very soon máa dé nàìjíríà get all in one by sheik afagba national app twenty five thousand naira ni gbogbo ẹni àìsàn tó bá wù kó máa dààmú èèyàn tó bá ti get all in one powder ni so tó bá ti get all in one direction wà ń bẹ kì í ṣe nǹkan tó lágbára àárọ̀ àtalẹ́ náà ni wàá máa fi lò ẹ̀rí báyìí so ẹni àìsàn tó bá kó máa dààmú èèyàn tó bá ń lo all in one ó máa ṣe kí ni ó máa kí ọ ẹ bí í sí ní láì pẹ̀lú ìyọ̀dá ọlọ́run tó rọ́lọ́run ọba ló máa ń wòyàn sàn so tíyàn ò bá wá ní àìsàn tó bá ń lo all in one by Sheikh Afagba natural herbs kò ní kò ní lè kó ẹni infection kò ní lè kó ẹni sickness kan prevention ni ẹ̀rí báyìí so àti pé àwọn èèyàn míì wà wọ́n ti wà lórí àìsàn tó pẹ́ wọ́n dẹ̀ ti ń lo nǹkan sí oríṣiríṣi àgbo oríṣiríṣi egbògi wọ́n ti lọ sí hospital gbogbo nǹkan tí wọ́n ń lò sí àìsàn wọn kò lọ gbìyànjú kó try all in one by Sheikh Afagba natural app twenty five thousand ní àfisì káwọn ọmọ ìyá wa lè jàǹfààní ẹ̀ àwọn nǹkan tá a dẹ̀ fi ṣe egbòogi láti Asia continent àti ní Africa wa ń bí àti ní Arab country you can see so ẹ máa rí bẹ́ẹ̀ so àwọn egbòogi yẹn la combine pọ̀ la fi ṣe so oògùn tó lágbára ni tó dẹ̀ ní benefit tíyan bá lè gbìyànjú àti get here, especially àwọn tábà tún láwọn àgbàlagbà ọmọdé lè lo àgbàlagbà lè lo kò sẹ́dá tí ò lè lo oògùn tó wà òkè ni èmi gan lò pẹ̀lú àwọn family mi ẹ̀rí báyìí so get all in one by Sheik Afagba natural herbs twenty five thousand ni so lónìí then gbogbo àwa tí ọlọ́run ṣàánú wa bó ṣe wù kó mọ́ ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa ṣe ìtọrẹ àánú fún gbogbo àwọn aláìní bí àwọn ọmọ òrukàn àbí àwọn less privileged generally àbí àwọn opó ẹ̀rí ẹ jẹ́ ká máa donate ká máa ṣàánú wọn account number ní fáwọn aláìní zero one two three two one four two five four Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria. Now, ká síwájú ká kọ́ra wa ká wà pa ká kọ́ra wa ní oògùn hypertension <laughs> àìsàn tó lágbára ni o ta hypertension bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ òun máa ń fa oríṣiríṣi àwọn àìsàn náà dání díẹ̀díẹ̀ àmọ́ destination tó ń lọ rọpárọsẹ̀ stroke ló máa ń padà fẹ́ lead sí so kọ́lọ̀ ń ṣàánú wa bẹ̀ẹ̀ tí wọ́n bá ti ní àwọn nǹkan tó lè lò kò ní lè dààmú láyé tá a dẹ̀ wá sìn àwọn egbòogi wọ́n yára ṣiṣẹ́ wọn dẹ̀ kí ní effect that is why tó gbọ́dọ̀ máa lo tí a fi lè máa ta gbọ́dọ̀ máa fi àwa jẹ́ Yorùbá ta gbọ́dọ̀ máa fi egbòogi ẹ̀rí pé tẹ bá ń wo àwọn Chinese àbáwọn Japanese àbáwọn Indian egbòogi ni wọ́n ń lò confam lèmi ń sọ fún ẹ egbòogi wọ́n ń lò wọn kì í gbó bọ̀rọ̀ ẹ ti understand so ẹ yẹ ká gbìyànjú ká máa lo egbòogi ká máa fi kojú àwọn àìsàn wa gbogbo ẹ̀dá tó bá ní hypertension ẹ̀jẹ̀ ríru àbí àti rọpárọsẹ̀ stroke ọlọ́run má fi kan má fi àìsàn yìí má fi kan ẹnìkọ̀ọ̀kan wa má fi kan ọmọ wa má fi kan ìyàwó wa má fi kan àwọn òbí wa má fi kan àwa gan náà ọlá títóbi ọlọ́run wọ́n máa fi ń dààmú èèyàn o a máa lọ síbẹ̀ yẹn wọ́n máa fi ń dààmú èèyàn o ọlọ́run má jẹ́ ká rí o àìsàn tó burú jáì ni hmm. àdìgódà nínú ẹ̀kọ́ wọ́n tún máa ń pè ní àfẹ́lù ìyẹn ètò ẹgbẹ́ wọn bá fà síyàn stroke yẹn tó rátẹ́gùn ni ẹ̀rí atẹ́gùn ni atẹ́gùn pupa láwọn ẹ̀mí burúkú ti wà nú ẹ̀ wọ́n kàn fẹ́ lùyàn ni bí wọ́n fẹ́ lùyàn kí pé bóyá ìyàn rìn títí ó lè wà lórí bẹ́ẹ̀dì kó fẹ́ lùyàn o so a máa lọ bẹ̀yẹn lónìí so gbogbo ẹnikẹ́ni tó bá ní ìpèníjà lórí stroke rọpárọsẹ̀ tàbí hypertension ẹ̀jẹ̀ ríru ẹ jẹ́ ká gbìyànjú ká fọ́lọ̀ àwọn nǹkan tó mo fẹ́ ṣàlàyé fún wa yìí ẹ dẹ̀ gbìyànjú kẹ́ ṣe àyà prógráàmù yìí ẹ ṣe ẹ̀ fáwọn olólùfẹ́ yín kí wọ́n lè jàǹfààní ẹ̀ last time a rí pé a sọ̀rọ̀ nípa epilepsy wárápá ọlọ́mọdé kó yà sí ìran ẹnìkọ̀ọ̀kan wa so nínú aláàárín ọ̀sẹ̀ a sọ̀rọ̀ nípa hemorrhoid pile ìdí yíyọ ṣùgbọ́n lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa hypertension ẹni tó bá la hypertension àbí tó ní stroke kí ni irú ẹni bẹ́ẹ̀ lè máa lò torí ẹni tó ní hypertension ó ń láti tètè múra sí o kó tó lead sí stroke so nǹkan tẹ́ni tó bá la hypertension lè máa lò abẹ́ni tó ní stroke nǹkan tó lè máa lò ní fẹ́ júwe fúnra wa fún wa yìí ẹ bá mi gbìyànjú mo dẹ̀ sọ fún gbogbo wa pé ká tó ṣe iṣẹ́ wọ̀nyí tá ń kọ́ra wa yìí ká tó máa ṣe àbí tá a bá ṣe tán bó jẹ́ sísì ló ní bó jẹ́ tọrọ ló ní fi sákàǹtì àwọn ọmọ aláìní àwa ò lówó gbà lọ́wọ́ ẹ̀ ò lówó gbà lọ́wọ́ ẹ̀ àmọ́ ládàtà bá rí ń bẹ̀ kó máa bá bàbá tó bí wa Fọdílátù Sheikh Al-Imam Al-Busayri Ọ̀nàgún títí dọjọ́ táwa náà fi dàgbàdàgbàdàgbà tá a fi lọ ládà yẹn náà tá a fi máa bá àwa náà nínú sàárè torí gbogbo ẹ̀dá ta bá ń kọ́ wọ́n a máa ṣe lọ ni àwọn ọmọ àrọ́mọdé ọmọ wọn wọ́n máa máa ṣe lọ ni torí confam ni tọ́lọ́dẹ ń fàṣẹ sí tiẹ̀ pé ń lò ó rí bẹ́ẹ̀ so gbogbo àtẹ bá ń lò tó bá rí bẹ́ẹ̀ ládẹ́ kó máa bá bàbá wa ìjọ́tọ̀ wa náà bá tún ní símọ́ kó máa bá wa sàdákà járí àlẹ́yìn àfa làwọn àfa ń pè é ẹ̀rí bí ẹni tó gbẹ́ kànga ni bí ẹni tó gbẹ́gi fúrúùtù ni bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá kọ́yàn lóògùn àwọn babaláwo gan wọn máa ń sọ wọn ní afògùn sínú kú kì í réyàn ojúbà ẹ̀ ẹ̀rí <laughs> eléyìí sàdákà járí yà ni tó bá kọ́yàn ní nǹkan tó bá ń lo kíní yẹn bó bá ṣe ń rí bẹ́ẹ̀ tó o bá wá sí láyé mọ́ ládẹ́ àlọ́ máa bá ẹ̀ kò ní tán láíláí ẹ̀rí báyìí so la fi ń firu lẹ́gísì sílẹ̀ fún àwọn ọmọ wa àdúrà wa gbà so gbogbo ẹnikẹ́ni tí kó tó ṣiṣẹ́ ta bá ń fún yín lórí program wa yìí ẹ máa gbìyànjú àbí tẹ bá ṣe tán kò jẹ́ tọ́rọ̀ nù kò jẹ́ ìsìn ẹ máa fi sákàǹtì àwọn ọmọ aláìní a ti sọ àkáǹtì yẹn síwájú a máa repeat ẹ̀ ń sìn account number fáwọn aláìní charity account zero one two three two one four two five four zero one two three two one four two five four Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria account number fáwọn aláìní nìyẹn <clears throat> now ẹni tó bá ní hypertension àbí tó ní stroke ẹni kírú ẹni bẹ́ẹ̀ kó ọkọ bá wa wá ẹ kí n kọ́kọ́ kọ yín lélẹ̀ tó ráwọn tó bá wà lábroad ẹ ti understand ẹni tó bá ní hypertension àbí tó ní stroke kó bá gẹ́ẹ̀tì black seed oil ní Indian language wọ́n ń pè ní kalonji oil English ẹ̀ ní black seed oil arúgbáwá ẹ̀ ní àwa mùsùlùmí àmọ́ sí abatu sauda ẹ̀rí ẹni tó bá wá gẹ́ẹ̀tì abatu sauda ẹ̀ ọ́ìlì ẹ̀ black seed oil tó bá gẹ́ẹ̀tì ẹ̀ kó wá gbìyànjú kó mix ẹ̀ kó mix ẹ̀ pẹ̀lú oyin original tó bá ti mix ẹ̀ pẹ̀lú oyin original either o ní hypertension ní abonísòkì ní máa mú ṣíbí méjì láàárọ̀ ṣíbí méjì lọ́sàn-án ṣíbí méjì lálẹ́ bí sínú láàyè bí sínìlá ẹni tó bá ní hypertension ẹ ti understand kó lọ wá abato sauda black seed oil kó mix ẹ pẹ̀lú oyin original dáadáa kó pò pọ̀ dáadáa kó máa mu ṣíbí méjì láàárọ̀ ṣíbí méjì lọ́sàn-án ṣíbí méjì lálẹ́ pẹ̀lú ògùn ọlọ́run ó ṣe ògùn hypertension àti stroke ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ti yorùbá hypertension àbí stroke ẹ bá wa gba omi ìgbín ìgbín apinnu àwọn ìgbín ẹ gba omi wọn kó pọ̀ dáadáa tẹ bá gba omi ìgbín yẹn tó bá pọ̀ ẹ divided into two ẹ mú ìdá kan ẹ pò mọ́ oyin original ìdá kejì yẹn ẹni tó ní stroke yẹn àbí tó ní hypertension kó máa fi pa ara èyí tẹ̀ mí sí oyin mọ́ ó máa fi pa ara èyí tẹ̀ mí sí oyin mọ́ yẹn yóò máa mú ṣíbí méjì láàárọ̀ ṣíbí méjì lọ́sàn-án ṣíbí méjì lálẹ́ ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ oògùn hypertension náà tún nìyẹn àti stroke ẹlẹ́kẹta oògùn mẹ́ta náà mo fẹ́ ṣàlàyé fún wa oògùn hypertension náà lélẹ́yìí àti stroke ẹ gẹ́ẹ̀tì oyin original one litre ẹ gẹ́ẹ̀tì ọsàn wẹ́wẹ́ one litre tí wọ́n fomi là ẹ gẹ́ẹ̀tì omi tí wọ́n fi ń ṣe irú omi irú irú tá a máa fi ń ṣe bẹ̀ yẹn ẹ bá ti sọ fáwọn tó ń ṣe tí wọ́n máa ń ṣe irú irú àwọn àtàgbé londo state ń sì tá a bá sọ fún wọn ní arigidi àkókò <laughs> wọ́n máa gẹ́ẹ̀tì omi irú fún ẹ <laughs> so ó máa wà káàkiri náà so omi irú yẹn á jẹ́ one litre ọsàn wẹ́wẹ́ á jẹ́ one litre oyin original á jẹ́ one litre ẹ da mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ mix àwọn omi yìí papọ̀ ẹ wá wá garlic àti ginger that is uh, àlùbọ́sà ayu àti ginger garlic àti ginger ẹ lọ kó kúnná dáadáa ẹ jẹ́ kó kúnná dáadáa ẹ dà sínú àwọn omi yìí ẹ jẹ́ kẹ́ni ẹ máa mu gas cup kan láàárọ̀ gas cup kan lálẹ́ lọ́sàn-án gas cup kan lálẹ́ ẹ gẹ́tì ẹ̀ oyin original one liter. omi ọsàn wẹ́wẹ́ tí wọ́n fún mi là one liter. omi irú one liter. omi irú tẹ bá sọ fáwọn tó ń ṣe irú wọ́n ti understand one liter. then ẹ wá wá garlic àti ginger ẹ lọ kó kúnná dáadáa ẹ dà sínú àwọn omi mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ mix ẹ papọ̀ kó máa mu gas cup kan láàárọ̀ gas cup kan lọ́sàn-án gas cup kan lálẹ́ ẹ̀rí kò jù bẹ́ẹ̀ lọ bí sí láì anybody tó bá ní hypertension tó bá ń lo àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run agbọ́ control kò lè tó yẹn màá tún àlàyé mẹ́tẹ̀ẹ̀ta ṣe gẹ́ǹsìn àmọ́ síwájú kí n tó tún mẹ́tẹ̀ẹ̀ta ṣe oògùn hypertension àbí stroke ẹ̀jẹ̀ ríru àbí rọpárọsẹ̀ oògùn ẹ̀ tẹ́lẹ̀ fi kojú ẹ̀ tó bá ń ṣèyàn ayédèpéyàn ní ẹ̀jẹ̀ ríru ni àbóní rọpárọsẹ̀ ẹ̀jẹ̀ ríru ni hypertension rọpárọsẹ̀ ni stroke kíló ẹni bẹ́ẹ̀ kó bá wa gẹ́ẹ̀tì oyin one litre ọsàn wẹ́wẹ́ original one litre omi irú one litre kí wọ́n da mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kó wá bá wa lọ gálíkì àti ginger kí wọ́n lọ kúnná dáadáa kí wọ́n dà sínú omi mẹ́tẹ̀ẹ̀ta yìí kí wọ́n rò pọ̀ dáadáa kó wọ́n fẹ́ nìyẹn kó máa mu gas cup kan láàárọ̀ gas cup kan lọ́sàn-án gas cup kan lálẹ́ ẹlẹ́kejì lélẹ́yìí ẹ bá wa gẹ́ẹ̀tì apatu sauda black seed oil Eh, black seed oil pẹ̀lú oyin original ẹ mix ẹ̀ papọ̀ tẹ́ bá ti mix ẹ̀ papọ̀ ẹnikẹ́ni yẹn máa mu ṣíbí méjì láàárọ̀ ṣíbí méjì lọ́sàn-án ṣíbí méjì lálẹ́ ó di méjì bẹ́ẹ̀ yẹn alápatẹ́ńsọ̀n lè lò onístroke lè lò ẹlẹ́kẹta lélẹ́yìí alápatẹ́ńsọ̀n náà ni àti fún onístroke ẹni kan bá gẹ́ẹ̀tì omi ìgbín tó pọ̀ omi ìgbín tó pọ̀ yẹn ẹ pín sí méjì ẹ mú kan ẹ pò mọ́ oyin original ìkejì ẹ má mísìn kankan mọ́ ẹ kàn máa fi pa ara ẹni tó ní stroke àbá ara ẹni tó ní hypertension so èyí tẹ omi ìgbín tẹ wá mix oyin mọ́ yẹn ẹ wá ṣe kí ni o ẹ máa fún ẹnìyẹn mo ní ṣíbí méjì láàárọ̀ ṣíbí méjì lọ́sàn ṣíbí méjì lálẹ́ àmọ́ síwájú ká tó ṣiṣẹ́ yìí àbí tẹ bá ṣe tán ẹ fi nǹkan tẹ bá ní sí àkáǹtì àwọn ọmọ aláìní àkáǹtì àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní zero one two three two one four two five four àkáǹtì nọ́mbà fáwọn ọmọ aláìní zero one two three two one four two five four Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria ọ̀rọ̀ wa ò ní jù báyìí lọ lórí òní ẹ gbìyànjú kẹ́ ṣíà kẹ́ ṣíà Eh, program yìí fáwọn olólùfẹ́ yín dẹ́n fún gbogbo àwọn tó pé wọn ráyè láti lè ṣe nǹkan ẹ get all in one fún gbogbo ẹni àìsàn tó bá wù kó máa dà ẹ́ get all in one by Sheikh Alfagba national app tó bá ti get all in one yìí omi náà ni wàá máa fi lò àárọ̀ àtàlẹ́ náà ni tó bá ti get all in one kò sí wàhálà ẹ ti ẹni àìsàn ni la lè fi tákù pẹ̀lú ògo ọlọ́run yóò sì lọ ẹni tí ò bá láìsàn tó bá ń lo all in one by Sheikh Alfagba national app ó máa máa ṣe kí ni wàá máa prevent àìsàn àbí any infection àbí o ti wá ní àìsàn o ti lo oògùn sí o ti lọ sí hospital o ti dààmú dààmú dààmú àìsàn yẹn ò lọ get all in one by sheik afagba natural apps twenty one eh, twenty five thousand naira ni ẹ rí báyìí very cheap torí seventy five dollar ló bá jáde ní lab but twenty five thousand la ní kó máa tà ní nàìjíríà but kò ì dé nàìjíríà but ó ti wà rẹ́dì òun la fi fi hàn yín sìn gbogbo ẹni àìsàn tó bá òkú máa dà í láàmú get all in one tó bá ti ń lò pẹ̀lú ògbọ́lọ́ agbọ́kíọ̀ ẹni tí ò láìsàn tó bá ń lò prevention ni gbogbo nǹkan tó bá wù so pẹ̀lú ògbọ́lọ́ àdúrà wa gbà o then gbogbo wa ẹ ká gbìyànjú oníṣíṣe onítọ́rọ ẹ ká máa fowó sàkáǹtì àwọn ọmọ aláìní account number fáwọn ọmọ aláìní zero one two three two one four two five four global dahiratu dhikrlahi islamic organization wema bank of nigeria Masalam wa ilà lẹ́kọ̀ọ́ tún di àárín ọ̀sẹ̀.